alhamdulillah ọpẹ́ fún ọlọ́run ọba wa alladhi hadharana minal kufr ọba tó jẹ́ pé ó kì wá nílẹ̀ kúrò níbi àìmọ́re ìmáṣin kan míì yàtọ̀ sí ọlọ́run ọba allah wa tashabbuhi bil kufar ọba yìí kì wá ńlọ ipa wa mùsùlùmí tá a gbọ́ ń gbọ́ ká má máa kọ́ṣe àwọn tí ó gbà ń gbọ́ àwọn tí ó gbọ́ lọ́n gbọ́ náà ń pè ní kùfàr wọ́n máa pè wọ́n kèfèrí ọlọ́run ọba allah oníkájínà sí kèfèrí ká sì jìnà sáwọn tí wọ́n ṣe kèfèrí wasalaatu wasalaamu ala sayyidil abrar àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kó bá eléri gbogbo àwọn ẹni rẹ̀ nàbí yìnyínà muhammadi òun náà lànàbí wa muhammad wa ala alihi kó bá wọn ara lé pátápátá wa asahabi àti gbogbo àwọn sahaba rẹ̀ alẹ́ àkìyàrẹ̀ àwọn ẹni ẹ̀sà tọ́lọ́run sàmọ́fà nàbí òun náà ni kòtòrọ̀tù musharakatil kufari fi a'yadihim ewu tó wà ń bi kéèyàn máa bá wọn kèfèrí sọdún wọn al-eidu ibada ṣe rí ọdún ṣíṣe lọ́dọ̀ àwọn kèfèrí ẹ̀sìn ni fún wọn bẹ́ẹ̀ ni ọdún ṣíṣe lọ́dọ̀ àwa mùsùlùmí ẹ̀sìn ní fáwa náà ẹ̀rì pé bá gbà àwẹ̀ tán àwa sọdún àwẹ̀ àfi ìbáàdà ọdún àfi tẹ̀lé ìbádà àwẹ̀ ẹ̀rí tí àwọn alálàájì tí wọ́n bá gàrà fatán tí wọ́n parí iṣẹ́ hajj àwọn asọdún léyà àfi ìbádà ọdún léyà àfi tẹ̀lé ìbádà hajj ló sì jẹ́ pé tá a bá lọ yídi Allahu akbar àmọ́ gbọ́dọ̀ tóbi Allahu akbar Allahu akbar ṣe rí àwọn tí wọ́n ń sọdún tí wọ́n ṣe mùsùlùmí ṣe rọ́dún tí wọ́n náà ẹ̀sìn ní fáwọn náà ẹ̀rí táwọn náà tí wọ́n máa lọ lé ìjọsìn wọn. ẹ̀rí táwọn náà máa jáde ẹ̀ wọ́n máa pẹran wọ́n máa pàjáǹgbà míì wọ́n lè pa tó wù wọ́n lérí tí wọ́n sìn wọ́n ní àyájọ́ ọdún ìjọsìn wọn ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ọ̀rọ̀ dàrú ẹ̀mẹ́jì àdọ̀rọ̀ ọ̀rú ẹ̀sìn ọ̀fàjà wa ó ti jí ó yé wa wípé ẹnì kọ̀ọ̀kan wa òun dá wa òun á dá wa àmọ́ gbogbo èèyàn tọ́lọ́ ń pàṣẹ kọ́ máa sin òun nìkan náà kí ó sìn ẹlòmí ó sin ọlọ́run ẹlòmí ó máa sin tọ́lọ̀ ń dá ọlọ́run wá sọ fún ànábì pé máa ṣe tiẹ̀ káwọn náà máa ṣe tiwọn àyà koran tó kílé àbí ọ̀sán ní jama ọdún ṣíṣe ẹ̀sìn ni mùsùlùmí ó máa sọdún tiẹ̀ yóò máa fi súnmọ́ lọ́hùn ẹni tí èsì mùsùlùmí náà ó náà máa sọdún tiẹ̀ náà yóò máa fi súnmọ́ tí ń sìn kálukú ó máa wá sin tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ọlọ́run ọba ní أعوذ بالله من الشيطان الرجيم ولا أنا عابد ما عبدتم eré النبي sọ fún àwọn ará maka ipe ìwọ o ìwọ o wọ muhammadu gbogbo tí wọn bá ń sìn pátá ò ní bá wọn sìn anabi ò tìjú anabi ní èmi o èmi muhammadu ee wàlá ana abidu ma abaditum gbogbo tẹ́ ń sìn ẹ̀yin maka ẹ̀yin ẹlẹ́sìn ní anabi lèmi ò ní bá yín ṣe o anábì ní ọlọ́run ọba ló sọ bẹ́ẹ̀ ó ní kí n sọ fún yín wàlá antum àbìdúnà má àbòdò ẹ̀yin náà sì ti pinnu pé ẹ̀yin náà ẹ̀ ní bá wa ṣẹ̀sìn tiwa lakum dinukum waliyadin ẹ̀ máa ṣẹ̀sìn ti yín káwa náà máa ṣe tiwa lọ́tọ̀ kálukú ọmọ ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀sìn ńlọdún ìtumọ̀ ẹni pé kálukú ọ̀sọ̀dún ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n ṣàtọ́jú kò ní bọ́ ṣe tiẹ̀ ìwọ èyí wọ̀ fàjà ẹ máa ṣe dáadáa síra yín ládùúgbò ẹ máa ṣe dáadáa síra yín níbi iṣẹ́ ẹ máa ṣe dáadáa síra yín nínú ẹbí nítorí pé ọmọ ànábì ádámà kan náà ní gbogbo yín nígbà àtijọ́ ọmọ ànábì ádámà á máa ṣe dáadáa síra wa àmọ́ tó bá ti dọ̀rọ̀ ẹ̀sìn lakum dinukum waliya din ànábì ní kálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ọlọ́run ló ìtàn gbọ́yé ń bẹ̀ ni pé mùsùlùmí ọmọ sọdún tiẹ̀ lọ́tọ̀ ẹni tí èyí ṣe mùsùlùmí ọmọ sọdún tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ sọ́tòlù kàfírùn Quran one oh nine ayé ẹlẹ́ẹ̀kẹrin ìṣẹ̀lẹ̀ kẹfà lọ́lọ́run ti ń sọ fún wa yí pé ẹ̀sìn ọ̀fàjá o kálukọ́ sẹ̀sìn lọ́tọ̀ọ̀tọ̀ kálukọ́ sọdún lọ́tọ̀ọ̀tọ̀ al-musharakatu fi Eid al-Kufari ẹ̀ẹ̀rí kéèyàn máa ṣàtọ́júràn kò dìde ńlẹ̀ kò lè bá bàbá tí ń sọdún ẹbọ rẹ̀ kọ̀ dìde ńlẹ̀ kọ́ lọ lè máa bá jẹun ibi tí ń sọdún ẹbọ kọmọ bá jó kọmọ bá yọ kọmọ bá mu ti mu ìtumọ̀ ẹni pé ọyọ́nu ṣe ti ń ṣe yẹn ìwọ náà bá dunnú lérí ti ń ṣe kò wá ní dáa fún mùsùlùmí kọmọ máa ti ń ṣe lérí rẹ̀ ọlọ́run nítorí tọ́lọ́run torí ẹ̀ ẹ̀sìn náà ni ọlọ́run torí ẹ̀ dá ara ẹ̀sìn wa lọ́dún bọ́ọ̀ bá ti wá ń sọdún yàtọ̀ sí ọdún Islam ọ̀hún ṣẹ̀sìn mí ni tí ọba yí ọkọ̀ lè má lọ lè sí sọ́tọ̀lẹ̀ káàfin ọlọ́run Allah subhanahu wa ta'ala ó pàtàn àwọn ẹni rẹ̀ kan nínú suratul kahf àwọn ẹni rẹ̀ yìí àwọn ni wọ́n pè ní ashabul kahf ọba ìlú wọn ló ní wá sọdún ẹbọ wọn àwọn wá sọ fún ọba pé àwọn ò ní bá yín ṣe o wọn wá sá kúrò nílùú níjọ́ ọdún wọn lè sá sí inú àpáta kan wọ́n jókòó síbẹ̀ àwọn ń kọ́ra wọn lẹ́kọ̀ọ́ nípa ìmọ́lọ́nlọ́kan ọlọ́run Allah subhanahu ta'ala ọwọ́ fẹ́ fi hàn wá pé àwọn ẹni yìí nígbà tí wọ́n sákò nílùú nítorí ọdún ẹbọ ká bá wọn sọdún ẹbọ yìí ni wọ́n ṣe sákò nílùú ọlọ́run bá Allah ọwọ́ yà àwọn wòlíì nítorí ẹ̀ ọwọ́ fún wọn kí ni tó fún wọn wọ́n sábẹ́ lábẹ́ wọn lọ́rùn wọ́n wọn ò sì kú ọlọ́run kún wọn lọ́rùn síbẹ̀ ọlọ́run padà wá jí wọn nígbà wọn ó jí báyìí bí ìgbà tí wọ́n sùn lánàá ni bẹ́ẹ̀ lórí lójú wọn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run wá ròyìn wọn ó ní kan náà làwọn eléyìí o ọ̀dọ́ ni wọ́n wọ́n gbọ́ lọ́ngbọ́ wọ́n ní imani wọ́n ní ọlọ́run láwa mọ̀nà nítorí pé bẹ́yìn bá ní tàwíìdì tẹ́yìn ní mánì èèyàn ní bá àwọn ọlọ́dún tí èsì mùsùlùmí máa sọdún wọn sọ́tòlù káhàf Quran eighteen ayah thirteen lọ́lọ́run ti ń ròyìn wọn nítọ́fà tí wọ́n fi sákò lù wọ́n sáfọ́dún ni nígbà tó jẹ́ pé wọ́n fẹ́ jẹ wọ́n pa láti sọdún kèfèrí ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa anábìwá Ibrahim alayhi salatu wassalam ọlọ́run ròyìn òun náà nínú Al-Quran nígbà wọn ní kọ́ náà ká lọ ibi wọ́n ti ń ṣe àjọbọ àjọbọ ọdún ọdún bọ̀rìṣà ọlọ́run bá ní fanazara nazara tó ń fi nùjú wọ́n ní Ibrahim kalọ̀ Ibrahim wá ipe a ah, èmi ò ní lọ lẹ́yìn bá ń ronú nípa ń tọ́fẹ́ ṣe nínú àdámọ̀ ẹ̀dá òkè lèyàn máa ń wò ọlọ́run ní ó sì wò òkè nígbà wá wò òkè wá pinnu èmi ọba yín lọ bí ọdún ẹbọ anabi Ibrahim ìtọ́ sọ fáwọn fámílì rẹ̀ àtàwọn ìjọ rẹ̀ àtàwọn àgbàlagbà ìlú tí wọ́n ní kọ́ wá sọ dùn bọ̀rìṣà ọ sọ fún wọn yí pé inni sakim ara mi ò yá sí tẹ̀sí àwọn wá ń gbọ́ yé sí pé ọlọ́rẹ̀ ń fatawallaw anhu mudbirin náà bá filẹ̀ náà bá ń tiẹ̀ àwọn bá lọ síbi ọdún yìí wọ́n lè ṣe ọdún àjọb Ibrahim ọba wọn kópa níbi ọdún tí èso ọdún Islam Suratu Safat Quran thirty ayah 88 dé àyà 90 lọ́lọ́run ti ń sọ fún wa yìí pé Ibrahim gbàgbọ́ ara ń tó fi di olùgbàgbọ́ òun náà ni pé kò bá wọn sọdún ẹbọ wa qala ta'ala fi sifati salihin ọlọ́run tún wá ń ròyìn àwọn ẹni rẹ̀ nínú alukur'an al'abidin àwọn ẹlẹ́sìn tòótọ́ àwọn tí wọ́n di islam mú tòótọ́ tí wọ́n ṣe manáfìkì tí wọ́n ṣe gbogbo ọdún àfọdún tó bá jẹ́ ọdún tọ́lọ́wọ́ bá aláfọwọ́sí ọlọ́run bá ní walladhina la yashhaduna az-zur ọlọ́run ní sẹ́ra àwọn ẹni rẹ̀ àmì táfìmọ̀ pé ẹni rẹ̀ ni wọ́n ipe mùsùlùmí gidi ni wọ́n wọn ò ní sàtójúràn láti máa lọ lè sọdún tí sọdún Islam suratul Furqan Quran twenty five ayah seventy two wàkàlà rasulullah sallallahu alayhi wa sallam anabi wa ta gbàgbọ́ ni wọ́n sọ níjọ́ ọdún anabi wa sọ fún àwọn sahaba níjọ́ ọdún anabi sọ fún Abubakar Siddiq níjọ́ ọdún anábìíní lè kó lè ka omi ní àyèdè gbogbo àwọn ìjọ kọ̀ọ̀kan ẹlẹ́sìn kọ̀ọ̀kan lọ́lọ́dún tiwọn wàhálà àyèdùnà eléyìí ni ọdún tàwa o eléyìí lọ́dún tàwa tábà ń gbọ́ yé ìtumọ̀ ẹni pé lásìkò ànábì ànábì yìí bá wọn sọdún tí yìí bá sọdún Islam ọdún tiwọn ni wọ́n máa ń ṣe wọn yìí sọdún ọlọ́dún kọ́lá Anas Allahu ta'ala anhu Anas sọjọ́ ọmọdọ̀ ànábì sọ fún wa yìí pé ó nígbà tá dé Madina wọ́n lànà bí wà láhùn yahùmá ní yẹ́lẹ̀ àbò náà fi ìmà ó ní jọ méjì kan wà tí àwọn ará Madina máa fi ń sọdún ẹbọ ọdún bọ̀rìṣà wọn fàkọ́ọ̀lẹ̀ máa hà dáni yahùmá àwọn tó wá gbà Islam nígbà wọn gbà Islam tán nígbà ọjọ́ méjì yìí dé ọjọ́ ọdún yìí àwọn náà bá tún kópa ńbẹ̀ náà bá bóde wọ́n jọ ń fi ṣeré wọ́n jọ ń dunnú ànábì ní ọjọ́ méjì olè tó wá yà ní ọjọ́ ọdún lẹ́ni ẹ̀yin mùsùlùmí tẹ́ẹ̀ ti gbà Islam kọ́ọ̀lù kúnnà nàlẹ́ àbù fíhìmá fil jahiliya wọ́n ní ìtọ́fà ni pé a máa ń sọdún yìí nígbà tí àti gbà Islam bá a ṣe máa ṣàjọyọ̀ náà nù a ṣeré eré ṣeéṣe eré láàmà ṣe a máa dunnú kó tó dípẹ́ àgbà Islam nígbà tá a wà ní inú kèfèrí anábì wa sọ fún wọn yìí pé inna Allaha ọmọ ìyá mi musa tẹ́tí gbọ́ àdéṣà anábì anábì ní inna Allaha anábì ní ọlọ́run ọba yín kọ̀dì abdalakum bihima khayran minhuma ó ti fi ọdún méjì míì pààrọ̀ gbogbo àwọn ọdún tẹ̀ ń ṣe yìí yawmal adha ó ti fún yín lọ́dún léyà tẹ́ máa jẹran tẹ́ máa bọ ẹran tẹ́ máa ṣẹran ó ti fi pààrọ̀ tẹ́ máa dárúkọ ọlọ́run wa yawmal fitri ó sì fi ọdún ààwẹ̀ tá a máa sínú ààwẹ̀ tá a máa pín jákà ó ti fi pààrọ̀ ọdún tẹ̀ ń ṣe nígbà tẹ̀ ti gbà Islam tí wọ́n bá ní wọ́n ti fi nǹkan pààrọ̀ nǹkan ìtumọ̀ ẹni pé èyí tẹ̀ ń ṣe tẹ́lẹ̀ ẹ̀ ní ṣe mọ́ èyí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé wà ní òun lẹ́ẹ̀mọ́ ṣe àdíṣe ló jẹ́ àmọ̀ pé mùsùlùmí ọ̀gbọ́dọ̀ kópa níbi èyíkéyìí ọdún tí wọ́n bá ń ṣe lérí ilẹ̀ ọlọ́run ọba tọ́jẹ́ pé ó jẹ́ ọdún àwọn tí ì ṣe mùsùlùmí ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn Islam ìwà mú ọjọ́ tí wọ́n bí ẹ̀yíṣá táwọn èèyàn ń pè lọ́mọ ọlọ́run ká mú kama ká máa wá ṣe islam táwọn wà yìí kufrun ìṣekèfèrí sọ́lọ̀ tọ́lọ́lọ́ ní lámúyẹ la wà lámúyẹ òlàdì ọlọ́lọ́wọ́ bí ma ẹnìkan ò sì bí sọ́ọ̀tù Quran one twelve ayé ẹlẹ́ẹ̀kẹta lọ́lọ́run ti ń sọ pé òun ò bí ma ẹnìkan ò bí wọn ọdún pọ̀ táwọn èèyàn máa ń ṣe àwọn mìíràn máa ń sọdún wọn ń bọ Ògún àwọn mìíràn máa ń sọdún wọn ń bọ ọrin àwọn mìíràn máa ń sọdún wọn ń bọ ná àwọn mìíràn máa ń sọdún wọn ń bọ Èṣù gbogbo ọdún tí wọ́n bá ń ṣe tí ó bá ti wà nínú Al-Qur'an tí ó wà nínú àdísì níta gbọ́ yìí ni pé ò lè bá wọn ṣe ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa ọlọ́run Allah subhanahu wa ta'ala ojú oyé wa yí pé ìmọ̀ fi ọmọ ti sọ́dọ̀ ọlọ́run ọba ó bí òkè nú ó bí ilẹ̀ nú ó bí sánmà nú ní tí wọ́n bí ìtọ́lọ̀ǹda tí ò lè sọ̀rọ̀ tí nú bí wọn yìí bóòlù ọba tó dá àwọn sì wá bínú tó ọlọ́ni wà kọlù tàkàzà rahmanu wọ́lẹ̀ta wọ́n ni rahmanu ní ọmọ lákọjí tó ń ṣe an ìdá ọlọ́run bá ní èyí tẹ́ gbédé èyí tẹ́ ń sọ yìí a ó sẹ́ni léèmọ̀ púpọ̀ takádù sàmàwà tó yẹ tafattọ́r na mìíní ẹ̀yìn orí ni tẹ́ bá rí ni ẹ rí pé sánmà wọ́n fẹ́ yà lulẹ̀ wọ́n tàn ṣàkùl ard ilẹ̀ náà fẹ́ rí máa yín lẹ́sẹ̀ wọ́n tàn xẹ́lù jìbáàlù hádá àwọn òkè fẹ́ dà lulẹ̀ an da'aw lirrahmani walada nígbà tí wọ́n gbọ́ pé àwọn kan sọ pé ọlọ́run bímọ wa ma yanbaghi lirrahmani an yattakhidha walada ọlọ́run ọba ní rahman ti ń kẹ́yìn ọba yìí kò tọ́ fún kọlọ́mọ suratu maryam quran 19 aya 88 dé aya 92 nígbà tí fíkẹ́hù dẹ̀lẹ́ẹ̀lì àgbọ́yé tá a fẹ́ gbọ́nú aya yìí ni pé nígbà tí sámà àtòkè àtilẹ̀ tí wọ́n ń bínú báyìí báwo lọ́ba aláàtọ̀ dá wa bóò ní ìbínú rẹ̀ ó ṣe tó lérí ẹni tí bá ń fọmá ẹni bá wá ń jẹun níbi ìrántí ọjọ́ ìbọ̀rọ̀ rẹ̀ ṣe bóò lọ́rọ̀ rẹ̀ fẹ́ rí wájú ọlọ́ kọlọ́n kọmọsẹ̀ fún alágbóyè ẹ̀sìn wa wassalamu alaikum